tún rédíò owó ti àti pé o tún ti fm ẹ mẹ́rin sùn yẹ jà ẹ lọ o tún fm god bless you. ayaluka dúró wọlé gbọ́ ọkàn yìí yóò kàn bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ àti ẹ̀kọ́ mi kékeré sọ̀rọ̀ èmi inú bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wọn èyí ẹ̀ máa ìdánwò tí ń bẹ̀ mí rìn ọkàn yìí ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ alájú sábà ẹ ní ẹ bèrè ó lọ́wọ́ arí ẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́nu ló èmi mo rí bẹ́ẹ̀ ṣe wàhálà ẹ wo gba àwọn ẹ̀jọ́ yín àwọn ẹ̀dá sáyé àwọn ẹ̀jẹ̀ ẹ̀yà mi àwọn ẹ̀dá sáyé àwọn ẹ̀dá sáyé mo fẹ́ bọ́ọ̀sì ẹ̀ salamu aleykum. waaleykum salaam. salamu aleykum. yes. wọ́n lé ìní kẹ́ ṣàgbàtẹ̀wò bọ́ọ̀sì. ẹ ṣàgbàtẹ̀wò bọ́ọ̀sì. ẹ lóòótọ́ lọ́rọ̀ tẹ̀ sọ. bàbá ní kí kàrà bọ́ọ̀sì. ìṣe páàlì rà ṣùgbọ́n gbogbo oyè ọlọ́run oyè ọlọ́run tábà fẹ́ gba forty feet container ń sí twenty million ń gbà àjẹta ọjà ni twenty feet container twenty million la fi ń gbà ń sìn òtún wá sọ́jà ṣọlá bá ti sọ ra bọ́ọ̀s ṣèbí inú ẹ̀sìn náà ni àdèmọ̀ pé nǹkan tá à ń ṣe náà ni ṣùgbọ́n ní ọwọ́ lọ́wọ́ yìí tẹ̀sí rírú wọ́tà ṣe ìjáde àgbà fọlọ́run ni àwọn tó kù àtàjẹ jáde ṣe rí bẹ́ẹ̀ lẹ́lẹ́ rí bí ẹ bá lè wá sílé ẹ jẹ́ àjẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ká máa wá lọ́dọọdún o ẹ má béèrè nǹkan tó ẹ bá bá lágbára ká máa ṣe. Ọlọ́run àgbà fún wa tó da ni ìtọ́ tó da lẹ béèrè ó kéré nìkan tó lọ́ọ́ máa ṣe. ìlú yìí Ọlọ́run ni yóò lé wa. àti gbogbo wa. Ọlọ́run ni yóò lé wa. àṣà àti ẹ̀rẹ́ yìí ló tọ́ ní bá sá kọ́ bí lálẹ́ sísè ah, eh, bẹ́ẹ̀ eh, sì eh, jókòó ìlú ọ̀ṣọ́ ìlú ilẹ̀ jẹ́ ọba tó bá máa ń gbà padà ti dáadáa a bá ṣe. ọjọ́ kan wú wa ni bẹ́ẹ̀ ti ń sọ òun kíṣẹ́ ìdíkà ló kàn tiwa tó kàn ń dàbọ̀ kí tẹ̀ ń sọ ẹ̀ parọ́ bó ti náà nù lẹ́yìn tí wọ́n ní kó láyé wọ́n mú bọ́sọ̀ láti tó láyé fi bẹ́ẹ̀ nù. àmọ́ náà bá wa ṣe tó bá wá rí gbogbo ẹ̀yọ́ ọlọ́jà tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe òwò tẹ̀ ń ṣòwò ọba tó ní ìgbà tó ní sánmà òun ló máa ń tì òun ló máa ń ṣì abẹ́ nìsín wọ́n wá ṣì fún yín ẹran àbáṣẹ́lé fún maka ẹran díìsì èèyàn rí lójó kó tí a yóò fi tán ọlọ́run ní tilẹ̀ bàrà sí wáyé. àmín. ẹ já ṣe asẹ́kifúra làzima mẹ́wàá mẹ́wàá ẹsẹ̀ tá a ṣe ọlọ́run náà dárí jù wá bẹ̀. bisimilayi rahman rahim. Owutu FM Owutu Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.